tíwa àti ọkùnrin bá jọ wà tẹ́ẹ̀jọ́ ń déètì ara yín tẹ́ẹ̀jọ́ ń ṣe kòríkòsùn tẹ́ẹ̀jọ́ ń tẹ̀léra yín ẹ̀ẹ́tẹ́ẹ̀sì láàárọ̀ ẹ̀ẹ́tẹ́ẹ̀sì lọ́sàn ẹ̀ẹ́tẹ́ẹ̀sì ara yín lálẹ́ tó o bá wá rí i pé ọkùnrin náà kò wá déédé ó déédé yọwọ́ sí ẹ kò ṣe bó ṣe ń ṣe sí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ó wá ń pe aago ẹ kò dẹ́ ẹ lóhùn mọ́ ó ń pè ó ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ kò dẹ́ ẹ lóhùn mọ́ má wulẹ̀ dára rẹ láàmú wọn ìwo olùgbọ́ mi n tó máa ṣe ni wípé kó o da gbogbo ẹ̀ kó o dá sórí iṣẹ́ ni má sunkún káàkiri mọ́ má ṣe é pè má sáré káàkiri mọ́ ẹ ọlọ́run á dá a ojú tìmí mí ni o wá ń kárí bọnú o wá ń sunkún káàkiri o nílò ẹ ìwọ olùgbọ́ mi n tó nílò ní pé kó o da gbogbo ẹ sórí iṣẹ́ ni lóòótọ́ a máa dùnyàn tọkùnrin bá jáyàn kulẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò wá lè para rẹ o ó máa dà á sórí iṣẹ́ ni máa máa ṣépè kó máa súnkẹ́ ọlọ́run á dá ọlọ́run ò lè dá nǹkan kan tó pẹ́ lẹ́dùnmarè ò lè dájọ́ ìbálò pọ̀ ẹjọ́ tó ń bẹ lójú Elédùmarè ẹjọ́ náà pọ̀ gan ni Elédùmarè rẹ dá ẹjọ́ ìbálòpọ̀ tó bá ti ń sunkún káàkiri ọkùnrin yóò ti lọ mọ́ ẹ lọ́wọ́ bí tó ti ń sunkún kí o ti ṣàròyé káàkiri ni dá gbogbo ẹ̀ sórí iṣẹ́ ni kí òun náà máa sáré bó ṣe máa dá láyé kó máa sáré bó ṣe máa ga láyé ìtọ́kù tó nílò nìyẹn o torí ọlọ́run ọba tó dá kinní sí abẹ́ ọkùnrin tó dá sábẹ́ obìnrin náà ó dáa fún wa kálẹ̀jọba máa lò ó fúnra ni ká lè jọba máa fi máa ṣèbálòpọ̀ ká lè máa fi máa lò fúnra wa ló dáa fún ló dá irinṣẹ́ náà fún irinṣẹ́ ọkùnrin tó dá fọkùnrin lábẹ́ ètò dá fún obìnrin náà ó dáa fún wa ká lè bá máa fi máa ṣèbálòpọ̀ ká lè bá máa lò fúnra wa ni ìwọ wà ní kó o mọ tó máa lo tiẹ̀ sí kó o dẹ̀ lo tiẹ̀ lọ́nà tó gbà dáa ni báwa máa sọ kọ́nà máa dá o kọ́nà tó dá o máa pẹ́ tọ́lọ́ bá sì máa wá dájọ́ yìí kò ní dá lójú ìwọ olùgbọ́ mi mọ́ kò ní dá lójú ẹni lóòótọ́ ọkùnrin yìí dà ẹ́ lóòótọ́ ọlọ́run dẹ̀ máa dáa ṣùgbọ́n lọ́wọ́ bá ò ní dáa lójú ẹ ni mo ṣe ní pé kó o tẹpá mọ́ iṣẹ́ owó ẹ kó dẹ̀ múra sí ìrìn àjò ayé ẹ àmọ́ pọ̀ ń sunkún káàkiri ọmọ ọkùnrin ikú ti ṣe ní tí ó ṣe ó ti lọ mọ́ ẹ lọ́wọ́ ìwọ náà ni kó o sáré bó ṣe máa máa dáa fún ẹ ààrẹ bó ṣe máa jẹ́ èèyàn láyé lókùtò lè realize pé òun ṣe nǹkan fún ẹ ìwọ ni kó o sún ṣòkòtò ẹ kó o múra láti jẹ èèyàn kó o múra láti ga ni kíwọ pẹ̀lú ẹ̀kẹ́ máa fowó jagbà kí apá yín báyìí kóun máa fò kíwọ náà máa fò kápá yín máa kanra yín ni níbi àṣeyọrí là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ má sunkún pọ́kùnrin já ẹjù lẹ̀ mọ́ má kárí bọnú má ronú mọ́ àárẹ̀ ìṣeré lókùtù wọn náà máa sá ìwo olùgbọ́ mi. má sọ pé eh, a ó dà mí lẹ̀ ọlọ́run á ọlọ́run ò lè dájọ́ ìbálòpọ̀ torí tó dá kinní tá à ń wí tó dáa fún ni pé ká máa lò ó fúnra wa ni kó tó dá ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ń pa èyí ọ̀nà kọ́lọ́ bá tó dá ẹjọ́ yìí kódà oníkálukú ó o ní tó dá wa ní